ọ̀rọ̀ tí ó ṣe kókó tí ó pàtàkì léyìí tó ṣe pé béèyàn bá tiẹ̀ láyé béèyàn bá ti lè ní ọpẹ́ ni fún ọlọ́run ọba lórí rẹ̀ yẹn ni pé àlùjánnà onídẹ̀ra ìdánilẹ́kọ̀ọ́ tòní wasful jannati wa awsafu ahliha ìròyìn àlùjánnà báwo làlùjánnà báwo ló ṣe rí àwọn nǹkan wo lọ́lọ́run fi kọ́ tó fi mọ́ bí yẹn bá wa fẹ́ wọ àlùjánnà àwọn iṣẹ́ wo lonítọ̀hún òní yóò múra sí yẹn ni pé àlùjánnà òní dẹ̀ra ó jẹ́ ìkànnù lé méjì èyí tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó pa léṣe ilẹ̀ dàwọn ẹrú sí rẹ̀ àtẹ̀yìn àtàlùjánnà àtẹ̀yìn àtàlùjánnà ó ní wọ́n jọ wọ bóyá àlùjánnà àbínú náà ewu kọ̀ọ̀kan wa ńlá fẹ́ wọ̀ ńbẹ̀ mò ń ṣe ní àdúrà kí ọlọ́run bá subhanahu wa ta'ala kó ṣẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́yìn tí ó wọ àlùjánnà onídẹ̀ra tá a bá ń sọ nípa àlùjánnà onídẹ̀ra ẹnu ọ̀gbàròyìn nípa rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àárírí ṣùgbọ́n ọlọ́run bá ta'ala ọlọ́run ṣe àlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ nínú alukur'an nípa báwo ni àlùjánnà báwo ló ṣe rí òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam ó náà ó ṣe wá lójú ọ̀yìn lórí iṣẹ́ rẹ̀ ètí ó máa wọ àlùjáná onídẹ̀ra àlùjáná tó ṣe pé fíhà má làánù rọ́àt ntójú kan ò rí rí ní nǹkan gbádùn ọ̀nbẹ́ni ọgbà àlùjáná onídẹ̀ra ànínú àlùjáná yìí bákan náà wàlà ọ̀dùnún sẹ́miàt ntẹ́tí kankan ọ̀gbọ́rí ní nǹkan gbádùn ní nǹkan túra ọ̀nbẹ́ni ọgbà àlùjáná onídẹ̀ra wàlà kọ́tọ̀rọ̀ àlàkọ́lùbí àhàdì mínàlbàṣàrù àní tó ṣe wípé kò sí bó o ṣe lè ronú ronú ronú ronú tó tó wàá já síbi pé nǹkan báyìí nǹkan báyìí ní nǹkan àlùjánnà onídẹ̀ra sọ̀rọ̀ ọlọ́run ni nínú hadith al-Qudusi etí kan ò gbọ́ rí ojú kan ò rí rí kò sì ní í sọ kúlú nínú gbáyà ẹ̀dá kan rí ó lè jọra wọn lóko o ṣùgbọ́n níròyìn àti ní ti pàápàá yóò yàtọ̀ síra wọn léètọ́ pọ̀ ìdí rèé tí ọlọ́run bá subhanahu wa ta'ala tọ́lọ̀ ń fi ṣe wá lójú ọ̀yìn bákan náà òjíṣẹ́ aláwọ̀ bá sallallahu alayhi wa sallam ẹni tó jẹ́ aláàánú fún gbogbo èèyàn àtàlùjànú aláàánú fẹ́ranko àti fún gbogbo àwọn ẹ̀dá tọ́lọ̀ ọba tó dá anábì náà ṣe àlàyé fún wa lọ́pọ̀ nípa àlùjànnà onídẹ̀ra nínú suratul hadid ọlọ́run ọba wa ta'ala ó ń sọ fún wa nínú àyà ẹlẹ́ẹ̀kọkànlélógún níbẹ̀ wípé sábìkù ilà magfirati min rabbikum wajannatin arduha asama wajannatin arduha kàárdi samayi wal ardi sálápá ń tètè lọ síbi iṣẹ́ rẹ̀ yóò jẹ́ okùnfà ntẹ́fì rí àforíjìn lọ́dọ̀ lọ́wọ́ bá ẹ sálápá ń tètè lọ síbẹ̀ wajannatin arduha bákan náà ẹ gbìyànjú ẹ ṣiṣẹ́ di àlùjánnà onídẹ̀ra iṣẹ́ tí ó mú yín wọ àlùjánnà onídẹ̀ra àlùjánnà tó ṣe pé àrùdùà ibú rẹ̀ lásán kàárùdì sàmáyì wal àrùdì ó tó kápá ilẹ̀ àti òkè ilẹ̀ sámà àti ilẹ̀ kápá wọn pọ̀ òun ló ṣe déédéé ntọ́lọ́ ọba tó fi gbé àlùjánnà tí ì gbé kalẹ̀ nínú suratu Muhammad ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún ṣe àlàyé fún wa nípa báwo làwọn nǹkan mímu àtàwọn nǹkan gbádùn tí ń bẹ lálùjánnà báwo ló ṣe rí ọlọ́ni mathalul jannati allati wu'ida al-muttaqun fiha anharun min ma'in ghayri asin wa anharun min labanin lam yataghayyar ta'amuhu wa anharun min khamrin ladhatin lisharibin wa anharun min asalin musaffa wa lahum fiha min kulli thamarati wa maghfiratun min rabbihim ọlọ́ni masalul janna àlàyé àlùjánà ìròyìn nípa àlùjánà àlùjánà wo ni allati wa'ida al-muttaqun èyí tí ọlọ́run bá Ta'ala tó ṣe ládéhùn fún gbogbo ẹ̀dá tí bá ń páyọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ àlè bẹ̀rù rẹ̀ ọlọ́run báwo. àlùjánà táwí yìí fiha niharun min ma'in ghayri asin oríṣiríṣi nǹkan mímu mẹ́rin ọmọ ẹ̀ náà gbàlùjánà ń dẹ̀ra odò oríṣi mẹ́rin ní ń sàn lọ sàn bọ̀ nínú ọgbà àlùjáde onídàra odò àkọ́kọ́ ó ní ètò jẹ́ omi omi tó ṣe pé omi tó mọ́ gbáà ni gọ́ìrì àsínì omi tí ò ní dọ̀tí nínú omi tó ṣe pé kìí ṣomi tó mu tí ó wà jẹ́ pé bó o ṣe ń tìdí bọbí lọ́mọ gbèdìbọ̀ ọ̀hún lọ́mọ bí gọ̀ọ̀rọ̀gọ̀ omi ti àlùjánnà ó kú o báwọn tí máa ní pure water omi àlùjánnà gangan ni pure water omi tí ò ní dọ̀tí omi tí ò lóòórùn omi tí ò lábàwọ́n omi tó ṣe wípé ọmọ kànga ni àmukórí ó pé àmukórí ó wálẹ̀ àmukárọ̀ ó dẹni túni ńlọmi àlùjánnà onídẹ̀ra oníṣe. yàtọ̀ sí omi tá a wí yìí wà á ní haarun min labanin lam yataghayyar ta'amuhu. akérèmàdùkọ́ tún sàn lọ sàn bọ̀ ní lábẹ́ igi àlùjánnà onídẹ̀ra akérèmọdò tá a wí yìí òun kún fún laban wara wara arúwò nínà wara tó ṣe pé lámìyàtàgọ́ yàtọ̀ àmọ́ o wàrà tó ṣe pé ìtọ́wò rẹ̀ kò yàtọ̀ lẹ́nu yàtọ̀ sáwọn wàrà ètí à ń tà fún wa láyé ń bí wàrà jẹta bí wọ́n bá ti pààrọ̀ omi rẹ̀ wàrà òjọ́ náà ni wàrà bí ọ̀sẹ̀ kan sẹ́yìn bí ti jìrọ̀ omi rẹ̀ wàrà òjọ́ iná àtúni ṣùgbọ́n wàrà àti ọgbà àlùjánnà onídẹ̀ra wàrà tó ṣe wípé lam yataghayyar ta'amuhu kò ní í yàtọ̀ lẹ́nu bó ṣe yẹ kí wàrà orí yóò tún dáa jù bẹ́ẹ̀ lọ. wa anharun min khamrin ladhatin lisharibin àníṣe sẹ́lẹ̀ romi míì ó tún sàn lè tó kún fún ọtí tá a bá ń sọ nípa ọtí ìtàlùjẹ́nì onídẹ̀ra ọmọ yàtọ̀ sí ọtí ìtayé ń bí ọtí ìtayé ń bí nígbà tí yàn bá mú tán wọ́n máa bí ní gọ̀ọ̀rọ̀gọ̀ ọtí ìtayé ń bí tí wọ́n bá mú ẹ̀fọ́rí ni ọtí táyé ń bí bí wọ́n bá mú ìmọ̀ àgbàlá káyé wọn ni ọtí táyé ń bí tí wọ́n bá mú wọn èè mọ tí wọ́n ń ṣe mọ́ ẹni tó mú kò ní lè ṣe òpin yàmá láàrin ọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ kò ní lè ṣe òpin yàmá láàrin ìyàwó rẹ̀ àtìyá rẹ̀ ó lè sọ pé kíyà àwọn kọ́ bọ́ sórí ibùsùn nígbà tí ò sí làákàyè ń bẹ̀ mọ́ ṣùgbọ́n ọtí ti àlùjánnà onídẹ̀ra àmúkórí ó pé ni ọtí tó dùn ni yàtọ̀ sí ọtí táyé ń bì wọ́n ló korò bí ìwọ ṣùgbọ́n ọtí ti àlùjáná onídẹ̀ra ladhatin lisharibin yóò máa jẹ́ ìgbádùn fún gbogbo ẹni tó bá mú ni ọlọ́run ṣàánú wa o sí àlọ́kan náà àwọn tí wọ́n máa mú nínú ọtí àlùjáná onídẹ̀ra yìí àmọ́jẹ́ àwọ̀ ọ̀nẹ́ká tó wà àlùjáná àlùjáná tààrà dákọ̀ ọlọ́run ibẹ̀ ni kò fi wá wọ̀ sí. wà ní harumin asali musofa akérèmọdò míì tó ń sàn lábẹ́ àlùjánnà léyìí tó kún fún oyin oyin tó ṣe pé ọmọ ní parangada yàtọ̀ sí oyin tayé ń bì yìí tó jẹ́ àsánsán kìkìdá ṣúgà léyìí tó ṣe pé kòkòrò ojú iná ni wọ́n rà pa tí wọ́n rà kó sínú nígbà ẹ̀rọ afárò ẹ̀rọ yin àwọn kòkòrò yin nu à ọlọ́run kó ṣàánú wa ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ba wọ́n àníhàrùn mìíràn àṣàlẹ̀ mọ̀sọ́fà sẹ́lẹ̀ rú ẹlẹ́ẹ̀kẹrin nu yàtọ̀ sáwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́ni walahum fiha min kulli thamarat gbogbo oníranran nǹkan èso panu ó kúnú ọgbà àlùjánnà onídẹ̀ra wa magfiratun min rabbihim yàtọ̀ sílẹ̀ yẹn àforíjì ọlọ́run yóò tún máa jẹ́ tiwọn yóò máa jẹ́ tọmọ àlùjánnà onídẹ̀ra ẹni tọ́lọ́run bá ti lè forí ẹ̀ṣẹ̀ jìn ìkẹ́ ọlọ́run àtàánú rẹ̀ onímọ̀ tẹ̀lé ọlọ́run ṣàánú wa ṣíwọ́n lọ́mọ àlùjánnà onídẹ̀ra àárí àáyà tí mo kà yìí nínú suratu Muhammad ayẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún níbẹ̀ nínú suratul Baqara ọlọ́ntún tún sọ ń bẹ̀ wípé wabashiri alladhina amanu wa amilu hàt anna janet jannatin tajri min tahtiha al-anhar kullama ruziqu minha kullama ruziqu minha min thamaratin rizqa kọlu hadha alladhi na min qabl wa utu bihi mutashabiha walahum fiha azwajun mutahhara wahum fiha khalidun ah, ọlọ́run sí alọ́mọ àlùjánnà ọlọ́run ní wa bashiri alladhina amanu ilé òjíṣẹ́ lá Muhammad àwọn tí a gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí a tún ń ṣiṣẹ́ rẹ̀ àwọn múmìnì lọ́kùnrin lóbìnrin bá ń fún wọn ní ròdùnú ìròdùnú ń pa kíni nípa àlùjáde onídẹ̀ra annalahum jannat fún wa ní ròdùnú pé àwọn àlùjáde kan yóò máa jẹ́ tiwọn àlùjánnà táwí yìí tajri min tahtiha al-anhar àwọn akérèmàdò lónìrànran oní ọmọ sàn lọ sàn níbẹ̀ bá a ṣe kà á nínú suratu Muhammad láìpẹ́ yìí kullama ruziqu minha min thamara táwọn ọmọ àlùjánnà tí wọ́n bá dínà ọgbà àlùjánnà onídàra kọ́lọ̀ ń kó sèmi àtìyín lọ́kan nínú wọn wọ́n mọ̀ wá gbà wọn nǹkan jíjẹ mímu lónìrànran wọ́n mọ̀ wá gbé fún wọn kullama ruziqu minha min thamara tí wọ́n ti lè ń gbé nǹkan wọ́n máa sọ pé rozikna kọ́ọ̀lù hadalẹ́dẹ̀ rozikna min qabil àtijọ́ eléyìí lẹ́ẹ̀kan bí gbàpá àtijọ́rú eléyìí nígbà tá a wà láyé ọlọ́ni wa ó tù bí mutashabiha wọ́n máa mú àwọn èso àwọn nǹkan jíjẹ nǹkan gbádùn àlùjànnà wọ́n máa mú wá léyìí tó ṣe pé yóò máa jọra wọn ni ó lè jọra wọn lóko kó yàtọ̀ láwọ̀ ó lè jọra wọn láwọ̀ kó yàtọ̀ nítọ̀wọ̀ àníṣe kò ọlá kubu gbádùn ọ̀nbẹ ní ọgbà àlùjánnà onídẹ̀ra ọlọ́njẹ́ á lè wọ́ bẹ́ẹ̀ o. yàtọ̀ sílẹ̀ yẹn walahum fiha azwajun mutahharatun àwọn obìnrin tí a má kó ń bi ẹ̀ṣẹ̀ àwọn obìnrin tó ṣe pé wọ́n má kó ń bi ìrìnkúrìn àwọn obìnrin tó ṣe pé wọ́n má kó ń bi kí wọ́n ṣe nǹkan oṣù àwọn obìnrin tí a má kó ń bi ìwàkiwà àwọn obìnrin tó ṣe pé wọ́n má kó ń bi ẹ̀ṣẹ̀ walahum fiha azwajun mutahhara irú àwọn obìnrin báyìí ọlọ́run ló ń pìyàmọ́ wa hum fiha khalidun pábánbárì ẹ̀ wá ni wípé bí a ṣe lè wò kí wọ́n pẹ́ nínú ọgbà àlùjánnà onídẹ̀ra tó wọn ò ní jáde ńbẹ̀ wọn ò sì ní kú o ìgbádùn ní kárin kéṣe o ọlọ́run sí alọ́mọ àlùjánnà o adùn tilẹ̀ ayé ń bí nǹkan méjì ìní máa bàjẹ́ nǹkan àkọ́kọ́ ìrántí ikú nǹkan ẹlẹ́ẹ̀kejì ni wípé àrò òdògbó àwọn tí yàrá bá ti ń jẹ nǹkan tó dùn láwọn àti wọn ni àbábá ẹ ti ẹ ti dé èjì báyìí ẹ gbọ́dọ̀ jẹ nǹkan báyìí ẹ gbọ́dọ̀ jẹ nǹkan báyìí ẹ gbọ́dọ̀ jẹ nǹkan báyìí mọ́ ṣùgbọ́n náà ọgbà àlùjánnà ní dẹ̀ra gbogbo tó bá ti wù ọ́ ńlọ jẹ ṣàṣe sùúrù jìnnà fẹsẹ̀ páyọ̀ Ọlọ́run ọba ṣe fẹ́ ní Ọlọ́run ọba jìnnà sí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tí ọ̀fẹ́ pẹ̀lú Ọlọ́run èmi àti ńlá jọ wà àlùjánnà ó ní wàláhùn fi àzùwájú mọ̀tòhárọ̀ aláwọn obìnrin tí a má kó ń bi ìwàkiwà kó ń bi ẹ̀ṣẹ̀ ọlọ́ni ń bẹ fún wọn nínú ọgbà àlùjánnà onídẹ̀ra wàhùn fi àkọ́lídùn wọn máa bẹ nínú ọgbà àlùjánnà náà gbére ni kò ní í síkú wọn máa àlùjánnà ò ní í kú láéláé nínú gbádùn òní wọn máa wà ọlọ́njẹ́ wà àlùjánnà o. láàyè míì nínú suratul insan ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń ṣe àlàyé fún wa nínú àyà ẹlẹ́ẹ̀kẹrìnlá àti gẹ̀ẹ́dógún níbẹ̀ ọlọ́run ní wadaniyatan alayhim dhilaluha wadhullilat kutufuha tadhlila wa yutafu alayhim bi aniyatin min fidda wa akwabin kanat qawarira ọlọ́run ní dhilaluha àwọn òjì àlùjánnà onídẹ̀ra ìyẹn ni pé àwọn agi àlùjánnà yóò máa ṣíji báwọn àlùjánnà onídẹ̀ra léètèmi àtẹ̀yìn tọ́lọ́mọba tí ó ṣe wá lọ́kàn nínú wọn wàdùlélà tí kò tó fún àtẹ̀dùlélà àwọn nǹkan eléṣò ti mẹ́mbẹ̀ tí wọ́n bá ti fẹ́ ja ọlọ́run lòun ti rọ̀ fún wa òun rọ̀ fún wa ní ti rírọ̀ bọ́ ọ wà nínàró ọwọ́ rí o tó bó o lòsó ọwọ́ rí o tó bọ́ ọ bẹ̀rẹ̀ ọwọ́ rí o tó ọlọ́run rọ̀ fún wa ní lórí gbogbo òṣèṣì tó bá wà ń làwọn agi yìí òní wọn ti máa gbàfà fún yàn wàyí tó fún alẹ́ ìgbé àníyà ti mìíràn fi lọ. bákan náà àwọn ọmọ kéékèèké kan tọ́lọ́mọba tó dá sínú ọgbàlejò náà onídẹ̀ra wọ́n máa ṣe bọ̀ yìí sìn mí wọ́n máa ṣe bọ̀ yìí sìn ẹ̀yin náà àwọn ọmọ yìí wọn ò ní kú láéláé ọlọ́nfin awé alúùlù lẹ́yìn tó ṣe pé ojú kan ò rí rí àwọn ọmọ yìí ó ní wọ́n máa wá kó àwọn ife kan wọ́n máa kó wá fún wa àwọn akẹ́ tó ṣe pé a máa fi mú mi wọ́n ṣe láti bí fàdákà àwọn akẹ́ yìí àtàwọn kọ́ọ̀pù ife onígò lónìí rànran wọ́n máa kó wá fún wa ní ọgbà àlùjáde ń dára léyìí tó ṣe pé a máa fi mu omi bá a ṣe mu mi bẹ́ẹ̀ la máa mutí bẹ́ẹ̀ la máa mu wàrà kódà a tún máa wá la oyin ọlọ́run ṣe àlọ́ àlùjánnà òní dẹ̀ra o. láàyè mi ọlọ́run bá subhanahu wa ta'ala nínú suratu Yunus àyà ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n twenty six ọlọ́run sọ níbẹ̀ wípé lilladhina ahsanul husna wa ziyada ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣe sùúrù tó ṣe farada nílé ayé yìí tọ́wárí iṣẹ́ rí ṣe husna aljanna onídẹ̀ra yóò máa jẹ́ tiwọn wa ziyada ẹni yóò tún máa wà fún wọn bẹ́ẹ̀ kí lè ní wípé ru'yatullahi subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan wà láǹfààní láti rí ọlọ́run rírí ọlọ́run ọba yìí categories ni ó wà nípele ìpele ni bọ́ ọba ṣe ṣiṣẹ́ rẹ̀ tó bọ́ ọba ṣe bẹ̀rù ọlọ́run ọba tó bẹ́ẹ̀ ló ṣe ní àǹfààní láti rí ọlọ́run ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ló ṣe láǹfààní láti rí sí ẹlòmíì ẹ̀kan lọ́dún ẹlòmíì ẹ̀kan lóṣù ẹlòmíì ẹ̀kan lọ́sẹ̀ ẹlòmíì ẹ̀kan lójúmọ́ àwọn míì sàtọ́ pé gbogbo ìgbà pátá kò ní wọ́n máa rí ọlọ́run wọ́n wá ní kárí ọlọ́run ọba subhanahu wa ta'ala yìí ó yó ni ó tó ni ó dùn mọ́ ni nínú èyí ó nífẹ̀ẹ́ sí ju gbogbo gbádùn tí mẹ́nu gba àlùjánnà onídẹ̀ra lọ ọlọ́run mọ̀sánú wa ṣèwánìkan nínú àwọn tí ó wọ àlùjánnà onídẹ̀ra àwọn àyà tún pọ̀ léyìí tó ṣe pé ó ń ṣàlàyé fún wa nípa ìkẹ́ ìdẹ̀ra ọlá ọlà ìgbádùn léyìí tí ń bẹ́ẹ̀ ọgbà àlùjáná onídẹ̀ra ṣùgbọ́n ẹ jẹ́ àfihàn bá ń ná nípa àwọn àyà alukur'an wàyí o ẹ jẹ́ ká lọ sínú àwọn ahadif èyí tí wọ́n gbà wá látọ̀dọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa hadith àdìfẹ́ àkọ́kọ́ níbẹ̀ Abu Huraira ńlọgbà wá kọ́lọ̀mbà níyọnu si oni ó ní kó na ya Rasulullah ọlọ́wọ́ àṣàbí anítọ̀ eré òjíṣẹ́ lọ́wọ́ bá apẹ ànábì ńjọ́ kan pẹ́tọ̀ eré òjíṣẹ́ lọ́wọ́ bá hadithna anil jannati wa ma binahuwa ànábì fún wa wàá sọ fún wa ń pa àlùjánnà onídẹ̀ra bó o lọ́wọ́ bá ṣe kọ́ ní ẹ́ ànábì ṣàlàyé rẹ̀ fún wa ànábì wàá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wa pé labinatu dhahabin wa labinatu fidda wàmíláàtù àlùmísìkò wàhísíbáwá àlóòlóò wàlíyàkóòt wàtúrọ̀bù àzáfàrán mẹ́yẹ̀dẹ̀kọ́lù hà yẹnìàm wàlà yẹ́yì àṣọ wàyàkùlódò wàlà yamut láàtúbli fìyàbóhò wàlà yẹfni ṣàbàbóhò. Ànábì ń ṣe àlàyé nípa àlùjánnà onídẹ̀ra fáwọn sàábé ó ní àlùjánnà tẹ́rí ń bọ́lọ̀ ń ṣe kọ́ ẹ̀ wá gbọ́ labinatu dhahabin àwọn bíríkì èyí tó ṣe pọ́n náà ọba ó ṣẹ̀dá wọn láti bi góòlù láti bi wúrà ọlọ́wọ́n ọba ó lo àwọn búlọ́ọ̀kù wọn labinatu fidda bákan náà àwọn búlọ́ọ̀kù lẹ́yìn tó ṣe pé ọlọ́wọ́n ọba wọn láti bi fàdákà ọ̀nbẹ̀lára ntọ́lọ́wọ́n ọba tó lò tí ì gbé àlùjánnà tí ì gbé kalẹ̀ wàmílà ọ̀tún yín tá a lè pè bíi láńbébé ìtẹ́dìí tí wọ́n fi máa tẹ́ àwọn búlọ́ọ̀kù náà ntọ́lọ́wọ́n bá fi ṣẹ̀dá rẹ̀ òun náà ni lọ́fíńdà àlìmísìkì lọ́fíńdà tó dáa jùlọ láyé bí. wàhísbáhùhà àwọn òkúta èyí tọ́lọ́wọ́n bá tó rò mọ́ níta lè pè ní bí yèèpẹ̀ àti sámántì àlùjáde onídẹ̀ra àlóòlò àwọn òkúta diamond òkúta tó níye lórí wàlíyàkóòt àtàwọn ìlẹ̀kẹ̀ sẹ̀gi lọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ńlẹ̀ sí òkúta èyí tẹ́ mọ àlùjáná onídàra wọ̀túrọ́ọ̀bùhà ẹ wà rí yẹ̀pẹ̀ rẹ̀ yẹ̀pẹ̀ tọ́lọ́n tí ó ro òkúta mọ́ azafaron níta lè fi wé oná ní lọ́fíńdà zafaron ẹni pé àwọn tó dùn tó dáa tó sì pé ìmọ̀ dùn ojú rí ìmọ̀ wù ojú rí ìmọ̀ èèyàn máa ń fẹ́ kéèyàn sá máa rí ní gbogbo ńlọ́lọ́wọ́n ba ló aljanna onídẹ̀ra wàyí o man yadkhuluha yan'am ẹ̀ ń bá ìlera pálá wọ aljanna náà am yóò máa gbádùn ni táwọn Yorùbá bá sọ̀rọ̀ wọ́n ní ọ́n gbádùn ni bí ìrànú ṣúgà a tàlùjánà tó kọjá eléyìí kò súnmọ́ tá a lè fi wé tó lè súnmọ́ làákà ìwà nìkan sọ pé bí ìrànú ṣúgà bí ó sì máa dán. máa ń yàdókòlò àyà ni àm alẹ́ ń bá wo àlùjánà náà yóò máa gbádùn lọ ni wọ́n láyé asù ẹ̀ ń bá wọnú àlùjánnà onídẹ̀ra irú onítọ̀hún kò ní sábúrú fún kò ní jákàn kó ń bí orí àníṣe wàyíyá khalod yóò máa bẹ́ńbẹ̀ lọ nígbèrè wọ́lá yamut kò sì ní kú láíláí látòbólè fìyà àbòwò aṣọ àwọn ọmọ àlùjánnà onídẹ̀ra kò ní gbó kò ní ya àníṣe wọ́lá yẹ́fìnì ṣàbàbòwò ọ̀dọ́ wọn ò ní tán yẹn ni pé lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ ńlọmọ àwọn kan láyé ń bí wọn ò ní ń lo àjídèwé à ọmọ àlùjáná gangan làjídèwé ń bẹ ẹ́ fún torí pé ọ̀dọ́ ńlá máa wà nínú ọgbà àlùjáná onídàra ọ̀dọ́ làá bá wọ bẹ̀ ọ̀dọ́ náà láàsì máa bẹ lórí rẹ̀ gbére ọlọ́run sì wá lọ́mọ àlùjáná o nínú hadithi mi ètí sáàlù ọmọ sáàdù tí ó gbà wá kọlọ̀mbà níyọnu sí i ànànàbíyà sallallahu alayhi wa sallam kọ́ọ́lù filijannati thamaniyatu abiwaabin fiya baabun yusama royan láyàdàkọlùhù ilà sọ ìmọ̀ọ́n ìwọ́ tó ń gbá àwẹ̀ rọmọdánà àtàwọn àwẹ̀ míì náà tó tún múra sí tó ń gbà á àwẹ̀ ọjọ́ mẹ́ta láàrin oṣù ọjọ́ kẹtàlá kẹrìnlá kẹẹ̀ẹ́dógún àwẹ̀ méjì láàrin ọ̀sẹ̀ ọjọ́ mọ́ndé àtọjọ́ àlùkọ́mísù àbí àwọn àwẹ̀ àwẹ̀ kan ìsinmi ọjọ́ méjì àbí àwẹ̀ lónìí ìsinmi lọ́la àwẹ̀ lọ́túnla ìsinmi ńjọ́ mẹ́rin à àmọ̀ kú oríire o ojúṣe náà bá sallallahu alaihi wasallam nínú hadith yìí anabi ńlá amálẹ̀ fún awa nkeke níbẹ̀ pé fil jannati thamaniyatu abwab ọ̀nà mẹ́rin ńlọ́lọ́ sí àlùjánnà onídẹ̀ra nínú àwọn ọ̀nà yìí ọ̀nà kan bẹ́ẹ̀ tí ń jẹ́ bàbúrọ̀ yán tí ń jẹ́ ojú ọ̀nà rọ̀ yán ojú ọ̀nà tá a wí yìí la yadkhuluhu illa sa'imun ẹnìkan ò ní gbàbẹ̀ kọjá sálùjánà àfàwọn tí wọn bá jẹ gbààwẹ̀ gbààwẹ̀ Ọlọ́run ṣàánú wa o sí àlọmọ àlùjánà onídẹ̀ra o Ọlọ́run má ṣe wa lọmọ náà ẹ jẹ́ mú àdìfì kan wá sí i nípa ìròyìn àlùjánà báwo ló ṣe rí kó tó di pa àmọ́ wá lọ síbi ìròyìn àwọn tí ó wà lùjánà irú iṣẹ́ wo lẹ́yìn tí ó wà lùjánà òní yóò mójútó òní yóò gbé dání وعن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لموضع قدم في الجنة خير من الدنيا وما فيها ولو أن امرأة من نساء أهل الجنة طلعت إلى الأرض لأضاءت ما بينها ولا ملأت ما بينها ريحا ولا نصيفها يعني الخمار khayrun mina dunya wa ma fiha òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam nínú hadith ìtaari nínú Bukhari àti Muslim bàbá wa Anas ńlọgba hadith náà wá kọlọ̀mbà níyọnu sí i ó ní anabi ọlọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé ààyè gìgísẹ̀ nìkọ̀ọ̀kan yín nínú ọgbà àlùjáná onídẹ̀ra ibi tẹ́ ẹ̀ máa gbẹ́sẹ̀ sí nínú àlùjáná onídẹ̀ra khayru minad dunya wa ma fiha ó mà lóore ju ayé àti ntí ń bẹ nínú ayé lọ. walaw anna imra'atan min nisa'i ahlil janna tó bá ṣe pé wọ́n bá fún obìnrin kan nínú àwọn obìnrin àlùjánà tí wọ́n bá fún ní yọ̀ǹda ni pé bójú wọlé ayé báyìí pé kó yọjú sórí sílé ayé kó àwọn tí wọ́n bẹ lórílẹ̀ ìyọjú rẹ̀ lẹ́ẹ̀kan la àdọ́ àti màá bàyìí náà wò máa kìbá kó ìmọ́lẹ̀ bá ń ti bẹ láàrin ayé àti sámà wàlámàlà àti máa baynahuma rihan òórùn tó ta ṣánṣán èyí tó ṣe pé yóò máa jáde lára arábìnrin náà kìbá kún gbogbo orí ilẹ̀ àti ti bẹ láàrin ilẹ̀ àti sámà wàlànà sí ìfúwà síkáàfù ọmọ àlùjánná síkáàfù obìnrin síkáàfù obìnrin àlùjánná khayrun minad dunya wa ó lóore ju ayé àti ti ń bẹ nínú rẹ̀ lọ ọlọ́run máa ṣàánú wa ọlọ́run ṣe alọ́kan náà àwọn tí ó wà lùjánná ọlọ́run jẹ́ káàánú rẹ̀ jí ó lé wa bá a amọ̀pẹ́ nìkan ò lè wà lùjánná pẹ̀lú iṣẹ́ rẹ̀ iṣẹ́ wa rírì iṣẹ́ wa ń run àwa gan sì ń run wá fi àánú rí ọlọ́run ọba fífi ẹnìkọ̀ọ̀kan wá wọ̀ sínú ọgbà lùjánná onídẹ̀ra ọba lè wí lè ṣe nìrí ọlọ́run ọba àánú àti kẹ́ẹ̀rí ọlọ́run ọba ọ̀fẹ́ kọjá gbogbo nǹkan pátápátá àánú rí ọlọ́run yìí ni ojú àfi wọ àlùjánnà onídàra sójúṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam ti sọ pé ẹjọ́ da yín lójú o ẹnìkan nu yín ò lè wọ àlùjánnà pẹ̀lú sí ọwọ́ rẹ̀ ah, ọlọ́run mà wa o àwọn èèyàn àwọn ẹ̀dá àmà wà á burú ní wà á pọ̀ o ẹ wà wọ́n sí olóore lè tí wọ́n kà fún wa lóríṣiríṣi pé tọ̀ tó bá ṣe báyìí ládàbà yìí lọ́gbà tó bá tún ṣe báyìí ládàbà yìí lọ́gbà kò yẹ kó sẹ́ni kú ẹnìkan kan má tí ò ní wà àlùjánnà onídàra ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àwọn tí máa ń baṣẹ́ rí jẹ́ á jìnnà sí àìyé ṣe ọlọ́run mọ̀sánú wa jẹ́ káàánú rí ọlọ́run jẹ́ ó lè àbá anábìlẹ̀ nìkan ni yóò lè wà lùjánà pẹ̀lú iṣẹ́ rẹ o iṣẹ́ rí ọ̀dà kò tó ń tó fi lè wà lùjánà onídẹ̀ra wọ́n ní ẹ́ sátì wọ náà ìrì òjíṣẹ́ lọ ìwọ ọ̀jẹ̀ síbẹ̀ náà ìrì òjíṣẹ́ lọ anábì ní àtẹ̀mí náà àyàfi tọ́lọ́wọ́n bá tọ́ bá ṣíjú àánú rẹ̀ bòmí lókù tọ́fasọ̀ kẹ́ àtàánú rẹ̀ tẹ́ bòmí onìkan lókù gbólóhùn yìí gbólóhùn ìtẹríba lọ́jẹ́ látẹnu àníbùwà Muhammad sallallahu alayhi wa sallam gbólóyìn tó ṣe pé iṣẹ́ rí rẹ̀ kọjọ́ lójú ní àníbùwà Muhammad sallallahu alayhi wa sallam ńlọ́jẹ́ bó wà ní tiẹ̀ o ìrẹ́ bọ̀dá pé a bó ń rìn sí ọba tiẹ̀ fínná má ètò ti fínlẹ̀ náà ó ti tó ètò ti fínlẹ̀ náà ò lè parun ìrèsí nǹkan mélòó ni nǹkan tó tiẹ̀ wàá fihàn gan iṣẹ́ rí mélòó ló ṣe náfìlà mélòó ló tiẹ̀ wàá yàn ààwẹ̀ mélòó ló rí gbà ààwẹ̀ àtirùn rẹ tó tiẹ̀ rò pòǹkì àti tàtàwẹ̀ tó ń gbà náà èwo ló ráàrí dájú pọ́lọ̀ ní tiẹ̀ tẹ́wọ́gbà lọ́wọ́ rẹ̀ tó fi àyàn fangafanga tó ń ṣe fáàrí tó wá ń wò pé bóyá kò sí rò rẹ̀ mọ́ lórílẹ̀ bíà níbi tá a bá dé tó o bá kéne dé ìjọsìn wọ sí ìtọ́lọ́ ń gbà lọ́rẹ̀ àbí ìtọ́lọ́ ọba tó dà lọ nígbàyà sí ètò ìpínpín tó o ti ń ṣe náà ló ti ń jóná ló ti ń ráàrí lọ́wọ́ bó o ti gbà lọ́wọ́ ìjà síbẹ̀ àwọn anábì ọlọ́run sẹ́mi àṣẹ máa ń ṣe nu tó ń ti bí àṣẹ bẹ̀rù ọlọ́run bá ti bí àṣẹ bẹ̀rù ọlọ́run bá tó yẹn ni wípé bíṣẹ́ rẹ ṣe lè wù kọ́ dáa tó mọ̀jọ́ dáa lójú rẹ ó tún máa bẹ lọ́wọ́n bá ní kọ́lọ́wọ́n bá kọ́ tẹ́wọ́ gbà á mo wá bẹ lọ́wọ́n bá subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́wọ́n bá kọ́ tẹ́wọ́ gbà sallallahu alayhi wa sallam a máa bà mí lẹ́rù jọjọ ọ̀rọ̀ náà ni wípé ẹni tó jẹ́ mùsùlùmí ẹni tó jẹ́ onígbàgbọ́ òdodo yóò máa bẹ láforífojì ìbẹ̀rù nǹkan méjì kan ìbẹ̀rù àkọ́kọ́ lórí àwọn iṣẹ́ rẹ tó ti ṣe lọ èyí tó ọmọ bóyá lọ́wọ́ bá tẹ́wọ́gbà àbí ọ̀tẹ́wọ́gbà ẹjọ́ òun lọ́wọ́ bá dálẹ̀ lórí lórí iṣẹ́ ọmọ iṣẹ́ tó tún ṣe kẹ́yìn tó fi jáde kó nílé ayé iṣẹ́ òun sọ́ọ́rì sí àbọ̀ ònìrì sí sọ́nà ọba sí yọ tẹ́wọ́gbà àbí òní tẹ́wọ́gbà lórí gígangan lọ́ọ̀tàn lé lórí ọ̀mọ́ ìyẹn láti jẹun tí ọmọ páyà tí ọmọ ronú nípa àdìsí ní gbogbo ìgbà lọ́wọ́ parí níjókòó tòní wọ́n gba àdìsí mi wá látọ̀dọ̀ Abu Huraira kọ́lọ́n ọba kó bá ní ìyọnu sí i ó ní òjíṣẹ́ lọ́wọ́n ọba sallallahu wa sallam sọ pé qala Allahu azza wa jal a'dadtu li'ibadiya salihin ma la 'aynun ra'at wala udhunun sami'at wala waqra'u in shi'tum fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun jaza'an bima kanu ya'malun. nínú hadith tí Abu Hurairah tí ọgbà wáyé hadith yìí wọ́n á máa pè ní hadithu ilahi tàbí hadithun kudusi tàbí hadithun hadithun rabbani kódósí wọn máa pè bẹ́ẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ba ọ̀rọ̀ tí ọmọ àdìfẹ́ lọ́wọ́ ba ọba tá à ń jọ́sìn fún lónìí nìkan ṣoṣo wọn máa pè bẹ́ẹ̀ nínú hadith yìí ojúṣe lọ́wọ́ ba sallallahu alayhi wa sallam oní àgbà wá látọ̀dọ̀ lọ́wọ́ ba ọba àlekè ọ̀la ọlọ́wọ́ bá ń sọ bẹ̀ wípé àdàtò lẹ́yìn báàdì yasọ́ọ́dẹ́hìn máa là àyìnà rọ́àt ìtọ́jú kankan ò rírí ní nǹkan gbádùn ọlọ́run ọlọ́run ló ń palẹ́ ṣe lẹ̀ nínú ọgbà àlùjánnà onídẹ̀ra wala khatara ala qalbi basharin àní tó ṣe pé kò sọ wúkú kò sọ wúkẹ́ kò sẹ́ wúyẹ́ nínú gbáàyè ẹ̀dá kan rí ọlọ́run ló ń palẹ́ ṣe lẹ̀ dọ̀mọ̀ àlùjánnà Abu Huraira wa sọ pé kó lè bá a dáyín lójú wákàrọ̀ wo èyí tún bàbá wù yín ẹ lọ káàyà yìí tí bẹ́ẹ̀ nù suratu sajida fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun ọlọ́ni ẹ̀mí kankan kò sí ẹ̀mí náà tọ́mọ̀ntọ́lọ́ọ̀ba tó pa léṣe sílẹ̀ tó piyamọ́ ní nǹkan àgbàdùn ṣùgbọ́n tó ti pé ọlọ́run pamọ́ kò jẹ́ kójú ẹnìkankan ó tó mìkúrò tí ayọ̀n nínú àwọn nǹkan tí máa ń sojú lọ́yìn tí máa ń jẹ́ kí inú ó dùn tí máa ń jẹ́ kí àrò túká tí máa ń jẹ́ kéèyàn ò lè múra ṣiṣẹ́ rẹ̀ lè tó sọpọ́ náà bá ọ̀pá lẹ́sẹ̀ lẹ́dẹ̀ẹ́dá eléyìí ọmọ bẹ jazan bíi màkánu yá àmàlóhùn ẹ̀sán lélẹ́yìí o lórí ti àgbélé àṣeyẹ sí níṣẹ́ pẹ̀lú ògùn náà bá tọ́ bá di níjòkó míì á máa tẹ̀síwájú kọ́nà ọba subhanahu wa ta'ala kó jẹ́ ká tún láǹfààní láti tún gbọ́ra wa títí àkókò náà rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar